أمرنا بالإسلام وأكرمنا بالقرآن والصلاة والسلام على المبعوث رحمة للعالمين فلا عاقبة للمتقين فلا أدوان إلا على الظالمين ربنا آتينا الحكمة وفلق الخطاب ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا السلام عليكم ورحمة الله وبركاته أنت ولا وبالا نجلا أنت رأيكاتي جفوا الفاوى برا الإساوا الإسكوا النبي محمد صلى الله عليه وسلم ìṣọ́lọ́n kó ń tábí mẹ́ta wọn rárá rẹ̀ tàwọn ṣùhábà rẹ̀ ń bẹ̀rẹ̀ wọn bá kú sánú àwa náà tẹ̀láwọn òbí wa tàwọn ṣọ́ àwa àwọn ọ̀gá wa gbogbo àwa jẹ̀mọ́ ẹ̀lọ́kùnrin wa lóbìnrin ọmọdé àti lẹ́gbà ọlọ́mọdé sánú wa láàtọ̀ kíyàmù ọlá Qur'an al-Karim ọlá la ilaha illallah bí a dáa fi ṣe dán lẹ́kọ̀ọ́ ní òwúrọ̀ ọjọ́ òní lẹ́yìn islam lè wà fáà fi sílẹ̀ tó kọlẹ̀ fáà rọ̀ àṣírí tí àdéhùn àwọn ìlúfò jíṣẹ́ ọlọ́run sallallahu alaihi wa sallam Abubakar Umar Usman àti Ali ẹgbẹ́ ń tààrọ̀ lọ́wọ́ náà ni sidna Usman pàápàájùlọ ìgbẹ̀yìn jíṣẹ́ ayé láwọn ọ̀kan ọlọ́wọ́ bá bọ́sí pa sidna Usman radiyallahu anhu ọ̀kan ọlọ́wọ́ fún wa ní page 247 àwọn ẹ̀sùn wo ní ọdún twenty nine pé èèyàn lè máa ń lọ sí ọmọ ẹsẹ̀ o wà àṣìyájú wáyé o nǹkan báyìí ní ìpè tí wọ́n fi pa lẹ́yìn náà kí wọ́n lè kúrò kúrò ká pé ẹ̀sùn yìí tó ń gbàgbé ìwé táwọn lóòótọ́ lẹ́yìn náà pé ṣé north man ní àwọn ẹ̀rí lórí tó ṣe àbí kò lẹ́rìí lórí tó ṣe ọlọ́wọ́ bá sọ àwọn ọmọ bá sànù wa ọlọ́jà yóò gbá ní amẹ́ni ṣe ní akíní bá ń dárò kìí kan nípa ọmọ ọmọ ọlọ́ àwọn ọ̀rọ̀ ọgọ́pọ̀ báyìí wọ́n kọ́ láwá pẹ̀lú wọn ọ̀rọ̀ ọ̀rọ̀ tó jọba lọ obìnrin àwọn sàádì kọ̀ọ̀kan lẹ́yà láàrin àwọn sàádì kọ̀ọ̀kan tó yàrá ọ̀rọ̀ bí wọ́n bá ń fún wọn sí i wọ́n gbọ́rọ̀ ọ̀pọ̀ àwùjọ wọ́n pọ̀ àwùjọ ó di àwọn yahood kọlọ́bẹ̀rẹ̀ fẹ́ ẹ̀gàn kọlọ́bẹ̀rẹ̀ fẹ́ ẹ̀gàn ẹ́ ẹ̀ ẹ̀kọ́ sí bí wọ́n mú yóò fún tàbí nì ẹ̀fọ́kà sí jẹ́bẹ̀ ẹ̀fọ́kà sí ẹ̀rá kọlọ́bẹ̀rẹ̀ fẹ́ ẹ̀gàn kọ̀ọ̀rẹ̀ sí alábìràmọ́ kọlọ́bẹ̀rẹ̀ fẹ́ ẹ̀gàn ẹ̀ṣọ́ wọ́n fi tí wọ́n káwò yahudi ni abdullahi bin sara ó di wa yahudi ní ti bẹ̀rẹ̀ fúlẹ̀ bẹ́ẹ̀ lù ọ̀pọ̀lọpọ̀ àwọn tó lù àwọn àwọn tó gbìyà islam àwọn sábìtì ọ̀kan sí kan fẹ́ lù fún àwọn bọ́rọ̀ tó náà fún un náà ta ti tẹ̀ ń tẹ̀ ti wọ́n mọ́ wọn alára ilẹ̀ tó ń tẹ́ àwọn olùkọ́ àrẹ́gbẹ̀rẹ̀ náà ti ń rẹ̀ sẹ́mi náà ti ń wọ̀ láì wọ́n gbẹ̀rẹ̀ náà kàn gbà bẹ́ẹ̀ ẹlẹ́yìn náà ń gba ẹgbẹ́ àwọn ìwúd gbogbo ọláwọ̀ gbogbo oníṣẹ́jú pẹ̀lú àwọn ọ̀fìsì náà ni. wọ́n bí ọmọ ènìyàn náà wọ́n bí wọ́n bí wọ́n sọ fún bí wọ́n sọ wọ́n pè ní wọ́n tó ṣe wọ́n pè látà ìpadà tó ara wá wá wá òun kan mímú ìdàlẹ́ wọn. wọ́n bí bí àwọn oníṣẹ́ ibi àwọn ọmọ pẹ̀lú abẹ́rẹ́ ni wọ́n ń tó jàmbá wọ́n ń já tẹ̀kátẹ̀kátẹ̀ wọ́n lọ́ فضلك الله خير في كثير من دواوة هو كثير كثير كثير وقل كثير خسرين له قال لي في القرآن لا خير في كثير من نجواهم من يعني بيت خلاص بجد ما تصدق الله من بعدني اودي يا جماعه اقول على غتوسع هي قول اه دنيانا ده لا ده بيقول الله بيقول نجواهم وقول الله ما يكون ọlọ́run pé láàrẹ̀ fi kẹfẹ́rì lọ́dún bí gbé nàìjíríà wọn láàrẹ̀ fi kẹfẹ́rì nàìjíríà wọn ọ̀pọ̀lọpọ̀ mú wọn ní ọgbà ọ̀pọ̀lọpọ̀ àmàkálọ́run díẹ̀ náà láìsá láìsálọ́run ẹdúró mi yàfa àtọ̀n àdìgbèrú ẹdìgbèrú ọ̀ mọ̀lẹ́kọ́ máa wọ́ lọ́nu ọlọ́run tó àlẹ́ nìkan láìpẹ́ sí àwọn. náà àwọn ẹ̀sùn wọn ti kàfíńdà ọ̀tún مما لكموا على عثمان إن يسعبك عثمان هل يقول لا تغرب إذا كنت بالله سبحانه وتعالى مما لكموا على عثمان إخراج أبا ذر بزبرة رب ربجع إلا أتي منه إلى زبرة إنه يسعبك حتى أم أبو ذر فلان برو شام ابن فلان برو مدينة أم على سنك نتني ربجع imam abujar bisari radiyallahu anhu ẹjọ́ rẹ̀ pé na fìtú pé nípa tẹ̀rẹ̀ fún ọmọ ẹ̀rọ bá lẹ́bí kílọ̀fà ti ti lọ Usman fi gbẹ́mẹ́kù fún gbòrò kó máa lè gbé ní oko yẹn ọlọ́run ti ní nípa dákọ̀ abujar bisari ẹ̀kọ́ ọkọ̀ kan ọlọ́bẹ̀ sí á apá ìsàrí láìpẹ́ kílọ̀fà ẹ̀sùn tẹ́lifẹ́ ni pé ẹ̀sùn tẹ́lifẹ́ sí àkàlẹ́sẹ̀ kó láàrin gbòrò Madina kọmọ àlàyé gbogbo ní kọmọ àlàyé ní inú ìlú tó fẹ́ ó di wà ìjọba ní ìjọba ذلك ذكر أسباب إخراج لأن مذهبه الذي كان يدعو إليه كان غير أن تتسوى بفوين أنا كان لك الإخراج انتبه من جنة مستفى لأن أعمال حدثنا بسبك لا يكون إلا بدل بسبب لا يترد إليه يسبقون تحولني فبعد شهر بسان دمو بسا يمكن هم الولو بسا يا وكمنس من الناس اللي بيجي كذا كان كمنس من كمنس من استراتيجية كنت سايكل كل بس دون كلام اه الله الله يقول ورفع بعضهم في الشعبين درجات ليبلوكم فيما آتاكم وكان بكار يتكلم في نشان كده معايا في كده رسول سيدنا عثمان سيدنا عثمان في الجوار ولا في الشام ولا في المدينة المدينة يجب الدفنية اللي هو بجالة رضي الله هو سيدنا مين يجب أن يوضي إنه موجود زيادة لوجو جري لوجو جري ها؟ عمال عمال بلاجه àti ìjọba àti ọmọ bújọba bújọba àti ọmọ bújọba ìyẹn lẹ́kẹ̀ wọ́n ti rí nǹkan bújọba wà ọlọ́wà wà kí n kò fẹ́ kúrò àmì sí ọlọ́wà mọ́ta fúnra yìí wọ́n lọ́wọ́ náà ويمكن أن يحدث منه قيام الفقراء ضد الأبنياء جزء يؤتي أو الفقراء ضد الأبنياء ضد أو أولو fayédìkú mẹ́ẹ̀lẹ́ yohmed lálọ́wọ́ àdílẹ̀ tó jẹ́ àníṣẹ́ ní ọ̀pọ̀lá tẹ́lẹ̀ ومن ذلك ديانة النداء الثالث على زوراء يوم الجمعة التحقيق الذي كنت أدري بما أقول لما تحب الجمعة أري رعورة سعودية سعين دعي رعورة سعودي فسعين دعي يعني nínú ẹ̀ṣẹ́ ìtàkùnlẹ̀gbọ̀n pé ó fi ṣe kí wọ́n tó lẹ̀ mẹ́ta ọdún pẹ́lú àwọn àtàrí ẹ̀ṣẹ́ nígbà ni pé ìwọ̀n àṣùgbà ìwọ̀n àṣùgbà tàǹkà ń pè àwọn ará sàójú gbà pé aláwọn ọkọ̀ ọbẹ̀ náà ni ìtàǹkì lẹ́ẹ̀kejì ó bẹ̀rẹ̀ pé ẹlẹ́ẹ̀kejì àwọn tó máa ń pe àṣọlá tó káyọ̀ ní ẹ̀ ọ̀pọ̀ pé ní ìfẹ́ kẹfì nọ́ọ̀sì náà ní kí nígbà tó ní ojú ẹ̀mẹ̀ta lójoojúmọ́ ní owó ní adrẹ́sì fún ẹ̀mẹ̀ta. alákọ̀ọ́kọ́ ni inú ọkọ̀ ọ̀fẹ́ kó lórí pé ìmáàmù wọlé tó tí màá bá wọlé tó wọ́n máa ń tó wá ìsálámù sáwọn jẹ̀má lẹ́ẹ̀kì náà pé ìfẹ́ ẹ̀ka ní sábà gbé. ìfọ́nà áfíríkà sábà bí ìrùn mi lọ́sàá tí àwọn ará àti ìgbà pé ìrùn àkọ́kọ́ láti bá a fún ìyà ṣùgbà òun ni ìwọ̀n ẹlẹ́ẹ̀kejì náà ti ẹlẹ́ẹ̀kejì náà ó ní ti àti ìyà ṣáà ìrìnà náà ẹlẹ́ẹ̀kejì ó di ìwà ìdúnà láwọn afọ yẹn àti pé ìnà bìláàrẹ̀ yẹ́dùn òbí ó máa ń ọmọ ẹgbẹ̀rún yìí lẹ́ẹ̀ máa mú mi wá á ẹbí jẹ́ ìròkú tuntun Abdullahi Mokrom ọ̀rọ̀ ṣàbí ní jẹ́ àwọn farasi ni àwọn ọ̀rọ̀ kọ́ wà lára àkọ́rẹ́ ìgbé àbílí ní ìwà àkọ́kọ́ fún ọ̀pọ̀ ní àṣọláti káwọn ènìyàn náà tí wọ́n ní mọ̀sáyì ni ó di wa bẹ́ẹ̀ ni àwọn ọmọ ìjẹ́ pípa ọ̀pọ̀ ọgbọ́n náà kọ́kọ́ bẹ̀ sí wa òun ní jẹ́ ìpínlẹ̀ ẹ̀kejì lọ́lọ́ sí yìí ẹlẹ́ẹ̀kejì bẹ́ẹ̀ ni ìkọ́mà ó di wa wallahu ta'ala alam ilé ìṣúná bí ẹgbẹ́ máa fara mi rárá wọ́n ní wọ́n aṣọ àbí àwọn ìlú ẹ̀kì ìlú mọ̀jọ́ sí wọ́n lọ́pọ̀ ẹ̀rọ àtàrà ọ̀ ọlọ́mọdé àfúrẹ̀ yìí wa láti lẹ́kẹ̀ẹ́ sí wọn láti lẹ́kẹ̀ẹ́ sí ó di ẹjẹ́ ìgbàgbọ́ ó di ẹ̀ka àbàdà. ẹ̀ka ipe ọ̀rẹ́ jẹ́ kí orí rẹ̀ orí kí wà lọ ọ̀sẹ̀lẹ̀ ọ̀rẹ́ jẹ́ kí orí rẹ̀ kí wà lọ ọ̀sẹ̀lẹ̀ láti orí rẹ̀ láàrin ìtàn ó ní lónìí kí àwọn àfà lọ́bàá mọ̀ pé wà á lọ tẹ̀lẹ̀ nípa gọ́ọ̀mẹ̀ntì eh, gọ́ọ̀mẹ̀ntì ẹ̀ka àmọ́ ń ṣe aburú táwọn àfà sí mọ̀ pé táwọn ń ṣe wáàdí lórí rẹ̀ àwọn èèyàn ẹ̀dẹ̀ ṣé wọ́n fi kalẹ̀ ní nípa aburú títí ni àbí ni wọ́n ti. ó bá lè di nǹkan bá ó bá sí nǹkan sísè ẹ̀ńtà wíwá ìgbà ní fún mẹ́rin sàgbóró bí wọ́n sì máa wọn kì í ṣe kìkà mọ́ ìdí ti tàbí àkọ́ àbúrò ọ̀rẹ́ ẹ̀ tìlú dáadáa rẹ̀ Bẹ́ẹ̀ni o ti nígbà máa ṣe náà ni pé wọ́n máa ṣe wọ́n máa ṣe wá àṣìṣùn ẹ̀ ṣòro ní wọ́n bá fi rìbó ti ti bẹ̀ wàhálà tó tilẹ̀ yìí ju wàhálà tó tilẹ̀ yìí lọ. mo ń gbọ́rọ̀ apá àkàrà ti ṣùgbọ́n lè ọ̀la lè ṣe máa sunkún. apá àṣùgbọ́n lè àti pẹ̀lú àgbàlá àbújá náà pẹ̀lú wàhùn mà lọ́dọ̀ ẹ̀rọ àgbàlá tó mọ̀ yẹn. àpá àṣùgbọ́n lè yà wá. wọ́n pé twenty years ago tí wọ́n sọ fún àwọn egyptian ní two percent christians àwọn tunisia ní five percent christians àwọn ọmọ ọgbà àwọn wà lẹ́kì o ìsúmọ́lì kò sí one percent christian ìsúmọ́lì àwọn mùsùlùmí àwọn nígbà tí ọwọ́ adi pé àwọn shabab àwọn ìsúmọ́lì àwọn bọ́ọ̀kẹ́ ti ní wọ́n mú àwọn shabab àbí ìsúmọ́lì bí i pé àwọn alábàá àwọn nípa ilé ìpínlẹ̀ ìpínlẹ̀ mẹ́ta wọ́n wò títà ti dé aláṣẹlẹ̀ tí kò ìpínlẹ̀ wọn táwọn amẹ́ríkà wọlé us wọlé àwọn un wọlé táwọn fẹ́ máa ṣe relief ní ọ̀nà ọ̀rọ̀ lọ́wọ́ ìjọba tí a rí mọ́ àti bá rí mọ́ ṣùgbọ́n ìdíje ti káàkiri sọ̀rọ̀ sí ilẹ̀ wo ń sọ lórí tiwa náà nìyí sí ni wọ́n gbọ́ rí bí ìjọba mo ti mọ́ sọ́ọ́ mi sọ́ọ́ ìgbà yẹn rí pé nínú ìwọ̀n tí o bá ti kú sí Nàìjíríà ní àwọn kọ̀ọ̀kan wọn bá bọ̀ ní àwọn kàmúrì nítorí wọn kàmúrì Christian ọwọ́ ìṣàbẹ̀rẹ̀ kan àti Nàìjíríà lò kàmúrì ìjọba rẹ̀ kò sílọ̀ Christian ni wọ́n sọ̀rọ̀ Christian ni ní Christian kí ni ayé ń sùn nígbà tí wọ́n ti gbọ́ lọ́pọ̀ àwọn nǹkan ó ní o wọ́n ti ń padà sí ìlú àwọn nígbà tí wọ́n kú rẹ̀ kò sí ìdíje ìkọlẹ̀ ìkọlẹ̀ ìyàwó ìyàwó àwọn àbúrò wọn rẹ̀ bẹ́ẹ̀ ń kí wọn tí wọ́n jẹ ìyàdó wọ́n fẹ́ kó kọjá ìkó gbogbo tí wọ́n fi mú sí padà sínú ìsìlámì àwọn akúlẹ̀ al ní ìsìn ìlú wáyé tuntun ní ìdílé rẹ̀ bí wọ́n ní kọ́ àwọn ọ̀pọ̀lọ́ ní bìní inú church níbi ìlú ọ̀t nígbà wọn tó ti láì sí àbùkù àtọ̀ tó fáwọn àbúrò bìní bọ́ọ̀lù ní àbùkù fáwọn àbúrò bìní bọ́ọ̀lù ní wọ́n ti láì sí ó ní ọ̀rẹ́ ìṣòro kan fún wa ó ní ìlọrin pé kíkọ̀ọ́ bá ọ̀pọ̀lọpọ̀ jùlọ alẹ́ ṣe pé àwọn èèyàn wá ń rẹjá ìjọba bí a ní kíkà kò sí ìjọba pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn nǹkan kan kí wọ́n tó ń dúró dá ìṣe áà ó ṣe ṣe nínú ilé ọ̀rọ̀ nígbà pé a tó rí ọkọ̀ lọ́rọ̀ gidi lórí kíkẹ̀ wọn ó ti lọ́mọ lọ́rọ̀ gidi kọ́mọ lọ́rọ̀ gidi nínú Emirates rẹ̀ ti tọ̀ wọn ọ̀fẹ́ wọlé sí wa láàrú káyọ̀ máa káyọ̀tì òwò òwò ni wọ́n tẹ̀lé pé rice àti ìtúntún náà náírà ní church báwọn ẹlẹ́yà àti mọ̀lẹ́ ibi tí náà orí eight one fifteen àti sìgáyà ọmọ àgbẹ̀ ìlú ìdùwà orí wa ọba náà sọdí alámọ̀dé wọn ti ní tuntun ọ̀fẹ́ rẹ̀ yóò tún ṣe é kúrò sí ìlú náà. Ìgbà àwọn fẹ́rẹ́ dínà. bí àgbàlọ́ ọdún mọ́jẹ̀ sí mọ́jẹ̀ sí ní mílíọ̀dù mílíọ̀dù sẹ́lẹ̀m ṣúndàlfì nínú ọdún tó náà nínú ọdún bá ayataka mílíọ̀dù sẹ́lẹ̀m ṣúndàlfì náà ìsìnkọ́ afẹ́lájú àmọ́ sí náà fífi náà délé lọ́dún yà pẹ̀lú tó mílíọ̀dù tó kó jùlọ àti àjẹ ìsìnkà lọ́dún yà kó lọ́kọ̀ kan wà ní. wọ́n yẹ yóò máa tilẹ̀ sí àti àdìsí tó tẹ̀síwájú àbíkàbí ẹni yóò máa tilẹ̀ sí àwọn ìlànà àwọn síwájú tó máa ṣàwọn nǹkan tó pé mo fẹ́ lẹ́rùn mo fẹ́ lẹ́rùn mo fẹ́ lẹ́rùn mo ọmọ yẹn bẹ́ẹ̀ àti mẹ́ta ẹ̀yà mẹ́ta ẹ̀ta àmúrú náà yára ṣùgbọ́n mọ́ra. Ibi tí lóun kàn kọ́ fún ní kìsìrì ní ó ní àlà náà àrùn jẹ́ ìmú rà ó. Bá kìsìrì tó hàn bẹ̀wà. بعد بجوة لكم من الله برهان ìwárí ẹ̀ yìí lọ́wọ́ bá ti eléyìí ò bá kú fò ní ó rí é gbogbo ìrìn wọn láwọ́ tí a lára ní ọ̀pọ̀lọ̀ sọ̀dí ẹ̀yà ní ọdún táwọn ọ̀pọ̀lọpọ̀ láti àwọn àtàkà ojú ìwọ́n wọlé ní ìwọ́n táwọn fẹ́ lọ́wọ́ tẹ̀ fún ti àwọn tó ń bẹ̀ ní o ẹ̀rẹ̀pẹ́dá sí ó di ẹ̀rẹ̀pẹ́dá sí bọ̀ láyé àti Iraq àti Kuwait tí wọ́n lọ sí Riyadh ní orí wọlé jáde sí ó di é ṣe rí lọ́wọ́ lọ́jọ́ ìdíje òyìnbó àwọn àpàdé ní ọwọ́ owó ọjọ́ ọ̀rọ̀ lọ́wọ́ yóò ní ṣe ọ̀la òtàlàlà mọ́ kíkọ́ ìmọ̀ kíkọ́ ààrẹ kò tún gbàgbọ́ ní ẹ̀ẹ́dárúmẹ̀ntì wa ní ẹ̀dásùkẹ́ wa ní èyí tí wọ́n fẹ́ sọ̀rọ̀ sí ìmọ̀ láti ọ̀tún wa lẹ̀ wa àwọn tí wà àwọn tí sọ káàkiri àwọn tó máa wù ìṣòro ìyàwó máa wù sí ẹ̀rọ bí ọ̀kan ọ̀rọ̀ bí ní àkókò kan ọ̀fúnla twenty twenty years to come bẹ́ẹ̀ rí pé àwọn abọ̀rọ̀ ní ọ̀pọ̀pọ̀ dídí christians ọmọ tó rọ̀bẹ̀ ọmọ bọ̀rọ̀ ní jẹ́nu ẹ̀ẹ́dẹ̀ lágbára tó tó lè mọ bọ̀rọ̀ oye ọlọ́ni ń gbà fún ọ̀rọ̀ ìṣẹ́lá ọlọ́mọdàgbọ́ ìdálẹ́sì that's the true price ó dẹ̀ pé bọ́ọ̀lù tí ó ní ibrahim àbáyé sí nìyí wọ́n wà ní wọ́n sọ fún ọlọ́m lójú ìmọ̀ wọn ti sọ ní ìmọ̀ wa tó yé wa ó rí lọ sí lẹ́nu jọ pé wọ́n lajú ó ní ìrírí nìyẹn tí ó sàgbọ́n ká yẹrẹ ọmọ kẹrin wà pàrókìá wọ́n lọ ju pàrókìá kí ni kí ni pàrókìá rẹ̀ ẹ̀ ní ìgbẹ́ rẹ̀ ìgbẹ́ rẹ̀ wò ó fi wà múlẹ̀ rí nìkú náà fà náà ó rí ẹ̀yìn náà fífà ìbínú ìtàn ló ti fà bí ilẹ̀ ìfàṣọ yìí ní ìtura tó yìí lọ ọ̀dà fúláfù ti fọ́dọ̀ pé àtàwọn sáré mi ìbínú ṣe sáré mi tó jẹ́ wọn ní Muhammadu Abubakar Muhammadu Abubakar ìbínú ti ṣe ìtàn ọmọ lórí tó ti jẹ gómìnà ló jẹ gómìnà lójú tí láti ṣe mẹ́fọ́ ní ọ̀hún ìfẹ́ kọ́ gómìnà tí wà nínú ẹ̀ka rẹ̀ ní ẹ̀mí ẹgbẹ́gbẹ́ mi nìyà àwọn ọmọ ìbí tó tẹ̀kọ́ ni wọ́n ti tẹ̀ sílẹ̀ báyìí tó náà tó kí jẹ́rìí sí dáhùn sí ìgbàlẹ̀ ọ̀wọ̀ báyìí yìí ó ní wọ́n tó wọlé láì ṣe lọ́sí ọmọ ìwé náà fọ́nù wọn ó wà láì ṣe lọ́nù ìgbà wọn rẹ̀ kà bọ́ọ̀lẹ̀ yìí ìgbàlá nìyẹn ó ní yé ìdílé rí nìyẹn